الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن أنقلنا إليك أن سافرني وعلم رمضان إنني الصوم الصيام nǹkan tá a fi dá oṣù Ramadan mọ̀nà wípé nínú oṣù yìí ọ̀kẹ́nuró láti ìgbà tá alifájàre bá ti yọ tó ràn án fi wọ̀ jìnnà sí jíjẹ mímu lásìkò rárá jìnnà sí ìbálòpọ̀ pẹ̀lú àníyàn pàǹsí bẹ́ẹ̀ láti fi jọ́sìn fún Allah ìjọ́sìn ńlá nínú àwọn ìjọ́sìn ńlá ńlá nínú rẹ̀ ní ọ̀ṣùyàmù wa ó sì máa ń ṣètò ìpínyà tó bá di lọ́la gbẹ̀ngàn ìṣùyàmù ya Rabb èmi ní ìjọ jẹ èmi ní ìjọ mu gba ìpè mi lórí ẹ̀ kó sí lọ́mọ àlùjẹ́nà olùwà sì máa ń gba ìpè rẹ̀ torí ẹ̀ a ò gbọ́dọ̀ jọ́jà sí pé tó bá yẹ lóṣù Ramadan àwọn tó ní soso yá mùkàmáláyé wa eléyìí ọ̀dà tó bírò sùtá wà nínú rẹ̀ nísìn tí soso ṣàwàlì ànábì sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò ká soso yá mọ́jọ́ mẹ́fà nínú oṣù ṣàwàlì yìí kó tó di pé yọ wá sópin gẹ́lẹ́ gẹ́gẹ́ bí o ti ṣe ṣe àfaradà àmúmára lórí sùyàmù Ramadan gbìyànjú lórí pé eléyìí náà kò bọ́mọ lọ́wọ́ ọjọ́ mẹ́fà péré ni nàbì sallallahu alaihi wasallam ọlọ́ni tó bá ṣe yóò ní ẹ̀sán ike gbogbo ọdún yìí ló ti sọ sùyàmù téèyàn bá ti ṣe kò sí nǹkan tó burú ó jẹ́ pé ìgbà tí àlùfáàjàrí tó yọ ló tó dà níyà wọn dàbí ṣèyàn Ramadan tàbí gbọ́dọ̀ dà níyà ká tó sùn tí àlùfáà ti dà níyà ká tó sùn ká dà níyà látòrò rárá eléyìí kì í sọ̀ràn yàn àlè dà níyà láàárọ̀ lọ́sà tìrì pípa tá dà níyà oòrùn ò tí yẹ tàrí tó oòrùn tí yẹ tàrí kò lè dà níyà wọ́n sì tún mọ̀ ẹ́ pé àwọn ọjọ́ mẹ́fà yìí kò sígbà tá a fi sí tá a fi sí kì í ṣe dandan iná ní ká tó wọn léra wọn ní tẹ̀lé tẹ̀lé tó bá ti rọ̀ ọ́ ni ló lè ṣe ọjọ́ mẹ́fà wọ́n má dùn ó sì má lè eléyìí pàtàkì abẹ́ Allah azza wa ó ṣe ní rọrùn fún gbogbo wa àwọn ẹni tó ti pọ́n bẹ lẹ́nu kí wọ́n ṣe olùwà kóbi kan fẹsẹ̀ já ní rọrùn àwọn ẹni táwọn náà ṣe láàní ẹ̀ káwọn ṣe olùwà ẹlẹ́dàá kọ́mọ́jà wọn tàmá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب